àti gbogbo àwa tí a máa ń fi yóò ga àwa pátápátá tó wà pé gbogbo wa ọlọ́jẹ́ láṣeyọrí o pẹ̀lú ògbó ọlọ́run èyí tá à ń ṣe lọ́wọ́ ẹ̀ ọlọ́jẹ́ ọjà síbi tá a fẹ́ yóò kí àlàáfíà ó wà ká sì máa bẹ dáadáa ọlọ́lá haúlá kò bàtà ìlà bìlà ṣe àníyàn وكلمة سيدتي بدون قوة Thank you. 立ち上がっている先への方々ですが、あの親との弁護士やつらが東京都は保護者するは無視や、無視し、この親無視やで、別の弁護士企業の弁護士や無視、無差別や弁護士やですよ、無視やで、無理やで、無視やで、無視やで、無視やで、無視やで、無視やで、無視やで、無視やで、無視やで、無視やで、無視やで、 Christian, please. Ṣé kò sí ni? Ẹ jẹ́ kí n Christian lè. Ní orúkọ Jésù, gbogbo orúkọ Jésù, ní àkókò ọ̀rọ̀ Ìlọrin náà ni a wà níbi àwọn Mùsùlùmù àti àwọn babaláwo tí wọ́n ń jà so èmi ni mo wà láyé wọn lónìí tí mo jẹ orúkọ yẹn padà so èmi ni mo jẹ́ aṣojú gbogbo àwọn àfáà Ìlọrin lápapọ̀ ní gbogbo gbogbo ẹgbẹ́ òkú so pẹ̀lú èyí tó ṣẹlẹ̀ ní ìlú wa lọ́wọ́lọ́wọ́ ẹ̀ náà. Thank you. 오래되는 시키는 우리 영혼이다. Àmín. Àlùfáà Olúwatóyìn Òkútagídí, Mágàjí ọ̀dọ́ gbogbo Ìlọrin lápapọ̀. Gbogbo ìlú Inshallah. Eh, ẹnìkan bàbá kan lọ sọ náà ní jẹ́ bẹ́ẹ̀ afáàbí fatayi òkúta gidi orúkọ tí ó ní alfa muhammed òkúta gidi orúkọ tí ní alfa muhammed òkúta gidi. Thank you orúkọ tèmi ni alifabra razak òkúta gidi ìṣá. orúkọ mi ni ìfẹsùn orúkọ mi ni àfẹ àfẹsùn náà òkúta gidi. ọ̀nà ni ẹ ti ń gbọ́ yẹn àwọn òkúta gidi orúkọ tí mo ní ọdún tó bẹ̀rẹ̀ tí mo jẹ́ ẹ̀yìn kókó nínú orúkọ mi ní ọdún tó bẹ̀rẹ̀ ìdílé ọdún tó bẹ̀rẹ̀ mo fẹ́ ṣe ní ọdún tó bẹ̀rẹ̀ ẹ̀yìn ìrẹsì ìdílé ọdún tó bẹ̀rẹ̀ orúkọ tèmi ni ọba lóyún ọmọkùnrin ìpàdé tí mo jẹ ọba òrìṣà fún gbogbo ìpínlẹ̀ Kwara ọba òrìṣà fún gbogbo ìpínlẹ̀ Kwara. orúkọ tèmi ni ọ̀jọ̀gbọ́n ọmọlú ọjọ́ túndé. orúkọ tèmi ni jáwé bàtọ́dé jáwé bàtọ́dé bàbátọ́dé jáwé bàtọ́dé òjò lórí. ọ̀dọ́lérè orúkọ ti èmi ni ọ̀jọ̀gbọ́n onímọ̀ Ifákọ́ládé Ọ̀jẹ̀gbèmí. orúkọ tẹ̀lé ni ọ̀sẹ̀ tinúkà mo dá àwọn ọ̀sán lọ́kùnrin orúkọ tèmi ni Ọ̀ṣúnlẹ́wà láti dálé àlọ́. orúkọ tèmi ni ọ̀sùn tinúkẹ́ tí mo fún ẹ̀ ń gbẹ́nu pẹ̀lú ọ̀sùn tinúkẹ́ ọ̀sùn tinúkẹ́ lálárọ̀ ọ̀sùn lẹ́wà láti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá ẹ̀ oníkálukú oní oníkálukú oníkálukú oníkálukú ń dárúkọ wọn oníkálukú oníkálukú ń da orúkọ wọn òun náà ni ẹ ń gbọ́ yẹn. Thank you ọ̀nà àti rí uh, orúkọ mi ni Roland olùwàtìlẹ́yìn ọlọrin tra new senator herald newspaper ọpẹyẹmí ajé BBC Yorùbá. Ibrahim Alágúnmu aṣojúkọ ìyáláròyé. Káyìndé Abíọ́dún láti Nígbàtí tẹlifíṣàn Nígbàtí tẹlifíṣàn orúkọ mi ni àṣìṣe lọ́gàdì nígbà tí. orúkọ mi ni ayọ̀lá joshua láti nígbà tí. Jésù ní kábẹ́ wọ́n pàtó wọ́n fúnra wọn. Náà wọ́n tún lè sáré ṣàfihàn àwọn àgbà wa tó wà ní láti ìyájú ìyàwó tó bá tún ìdí. Ẹni tì mí bí orúkọ máa jẹ́ orúkọ ni Akámbẹ̀ ṣé o ṣe fẹ́rẹ̀ ìpínlẹ̀ sínú àwọn olówó àwọn ṣáàṣì àwọn tó ń mú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ látọ̀ lẹ́dọ̀ sí ẹ wọ́n kà tó ń fún un. lẹ́nu ọ̀gá tó dọ̀gbọ́ sílẹ̀ àwọn ní ẹ̀sẹ̀ sílẹ̀ rẹ̀ mọ́kàndínlẹ̀ ọ̀gá àwọn ẹ̀sẹ̀ pátá ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìkànnìlẹ̀ gbọ̀ngbọ́n tó dọ̀gbọ́ ní ọ̀gá ní ṣe ìṣòro ẹgbẹ́ ìgbàlá orúkọ tí wọn ní ọ̀rọ̀ ìṣèjọba àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbèsè àkọjá sápá òsì ní bí ọ̀gá tó jókòó sí ní ọ̀sán kọmíṣánná finance ní orúkọ tí wọ́n máa jẹ́ ọ̀nà ọ̀sán pápá ti ọ̀gá tó wọ́n bá wọn CID nípínlẹ̀ Kwara APC di owó lẹ́yìn àti gbé ìsọ̀rọ̀ pẹ̀lú. nínú ọ̀gá wa sọ̀rọ̀ pé àwọn ní deputy commissioner kò ti tó wọn jẹ́ adétìlú ọ̀jọ̀ àwọn ọ̀gá pátápátá fún operation nípínlẹ̀ Kwara lórí kọmíṣánná wa mọ̀mọ́ tó ń pè wọ́n láti ní láti látàrí àpẹlẹsì àwọn ìfẹsẹ̀nà wa nípínlẹ̀ Kwara àwọn ni obìnrin àkọ́kọ́ ìjọ kọmíṣánná nípínlẹ̀ Kwara wọ́n lè ṣe nǹkan tó gba tó gba ọgbà àkọ́kọ́ fún àwọn tó kọmọ àti ìṣe tó dúró káṣí pé yípa pọ̀ pẹ̀lú kọmíṣánná tó kọ́ ìpọ̀ yípa pọ̀ àwọn àkọ́kọ́ tó ṣe rẹ̀. ṣé ṣé orúkọ tẹ̀lé ní ọ̀ká sí náà jù ní wọn kọ́ ọ̀rọ̀ ọlọ́pàá nípa ìṣe ọ̀ṣọ́gbọ̀n ẹ má ẹ má gbogbo ẹ ẹ kó gbogbo òyìn lọ lẹgbẹ ẹ kó fóònù sórí tébù ẹ kó síwájú. àti rí báyìí ọ̀nà lẹ́ ń live direct nǹkan tí ó ṣẹlẹ̀ báyìí wọn ni wọn náà ni ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ yìí wọn náà ń wò lọ́wọ́lọ́wọ́ yìí wọn náà ni ẹ ń wò yìí wọn náà lè wò yìí wọn ni ẹ ń wò yìí. Não wà lásán, não wà lásán. Wọ́n náà ni ẹ ti ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Uh, we consider you as one of us. èèyàn almost one thousand ló wà lára tó ń bọ̀ ọ́ lọ́wọ́ Because what I told you, ẹ ń gbé oríṣiríṣi títí tí kò dẹ̀ wá sí. So I said we should call some of you, and I really appreciate uh, appreciate Alagomo Ibrahim for calling me. Because bẹ́ẹ̀ ṣe grace Ọlọ́run ni mo fi wà ní ibi báyìí, aago mẹ́ta àbọ̀ ni mi sùn láàárọ̀. Láti Èkó ni wọ́n ti pè mí ní tó twelve, wọ́n ní kí n wo fóònù wọ́n send nǹkan síbẹ̀. Nípa téèyàn kan ń sọ̀rọ̀ pé wọ́n wà ní ilé babaláwo pé àwọn aláàfáà pa babaláwo kan. It's a pity my DC ìgbà ah, DC again. kò sí ní ibi báyìí nsìnyí ó jáde ó ṣiṣẹ́ mọ́jú wo àárọ̀ yìí ni a lọ sí ilé woman tí controversy wà ní ah, orí ẹ̀ gbà yẹn pé wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe ní òru yẹn they called I called all the tactical teams gbogbo àwọn tactical teams yẹn. Yeah they were surprised wọ́n ti lo they and they know that if I come on air at that time wọ́n lọ wọ́n pe obìnrin yẹn lóru yẹn mi bá sọ̀rọ̀ náà ní nǹkan bíi around past one mo ní kí ló ń ṣẹlẹ̀ wọ́n rí i pé area ẹ̀ calm wọ́n wá sọ pé ibì kan ní oko olówó ipe ni wọ́n wà mo wá ní òkè kí wọ́n bá mi lọ sí oko olówó unfortunately wọn ò rí kí wọ́n ti ń pè wọn ò rí èèyàn yẹn àwa bẹ̀rẹ̀ sí máa fóun kiri yíyára díẹ̀ àwọn tó wà lẹ́kọ̀ọ́ tó ń pè mí mi ò jẹ́ kí àwọn náà rí oorun sùn ọ̀tí tí a fi get address ẹ̀ dẹ̀ wọ́n tún wá ń fò ẹ̀ wọ́n tún wá ń gbé kí wọ́n ti ń pè picture àáfà náà jáde tí ẹ̀ ń sọ pé ẹ fẹ́ para yín ẹ̀ nígbà ta ló ní agbára láti pa anybody bí kò bá kí n ṣe ọlọ́run ìfẹ́ ni Ọlọ́run fi dá ilé ayé kí ọ̀rọ̀ ẹ̀sìn tó wọ̀ ìfẹ́ dẹ̀ ni ìdí Ọlọ́run kí gbogbo wa kí a tó sọ pé a gba ẹ̀sìn ọkàn tá a gbà. Àwọn yẹ kí gbogbo àwọn èèyàn láti láti pèsè ìdìbò. Àwa mọ̀ pé ìwọ mọ̀ àyè tara ẹ̀, kémi náà mọ̀ àyè tara tèmi náà kí ó má di ìkọ̀kan nu wa lọ́wọ́ kó má di relationship wa lọ́wọ́. now àwọn Yorùbá gidi àwọn Yorùbá gidi wọ́n máa ń bára wọn gbé àti Christian àti Muslims a máa ń bára wa gbé àwọn tí ò bá kí ń ṣe Yorùbá gidi tó ń sọ èdè Yorùbá ni wọn mọ bó ṣe lè gbégbé sí àlàáfíà láàrin ara wọn. I am from Ogun State. My grandmother Muslim ni wọ́n. My grandfather Christian ni wọ́n. Àwọn aunt mi àti uncle mi, ah, my father is from Ṣàgán, my mom from Ijebu. Òde, gbogbo ilẹ̀ mọ̀, gbogbo ibẹ̀ yẹn, a gbé ìwà ẹ̀sìn, èèyàn là ń wò. Bá a ṣe sọ pé a ní wọn ní Christian, a ní wọn ní Muslim, àwọn tó dẹ̀ fẹ́ ya Traditionalists náà wà nínú wọn ní fámìlì kan náà àdè condemn ara wa bọ̀ fọ́nì lọ gbogbo àwọn wọ̀nyí wọ́n lọ sí church wọ́n lọ sí mosque wáì tó wá ṣe pé a lè fi bára wa gbé kí ló dé tá à ń bá ọlọ́run jà some years back in the nineties i think late eighties àgbàlagbà kan sọ fún mi i grew up in the north ní Kaduna tó máa ń bára wọn jà ẹ̀sìn wọ́n wá sọ fún mi wọ́n ti ṣolóògbé tí wọ́n ní kí ló dé tí wò ó lè ṣe ẹ̀sìn tiẹ̀ kí èmi náà kí n ṣe ẹ̀sìn ti tèmi kí a wá fi ọlọ́run sílẹ̀ kó george ta ló ń gbèjà ọlọ́run ta ló lágbára láti gbèjà ọlọ́run nínú gbogbo wa tàbí sọ pé a máa pààyàn a ní para wa ṣé ẹ mọ mí ní pípa ìwọ tó bá fẹ́ pààyàn tọ́lọ́run bá pa ẹ́ ń kọ́ kó tó pa tó fẹ́ pa why are we like this for God's sake why go to Lagos ẹ kàn máa gbọ́ orúkọ lẹ́tí ẹ fi máa mọ̀ pé bóyá eléyìí o muslim eléyìí christian ẹ tí ẹ lè mọ ṣe because we we all relate go to my state and you see tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tá à ń dàgbà mi ò mọ̀ pé ẹ̀yà báyìí ni mí mi ò dẹ̀ mọ̀ pé religion báyìí ni mí for those of us who grew up tá a ní Kaduna we were all one ẹ máa bá wa ṣe à program yìí ẹ máa ṣe à ẹ máa bá wa ṣe à ẹ. àmọ̀ tẹ́lẹ̀ politics ló wọ́n ló jẹ́ ká mọ̀ pé ibi tó ti wá leléyìí ẹ̀yà yìí báyìí ló jẹ́ you will understand what I am saying people are lived in this Ìlọrin mo ní àwọn cousins fún ẹ̀yin tí ẹ wọlé ìgbà wáṣẹ àtúnṣe Yorùbá náà ni ẹwà yìí àwa ní police headquarter ní ìlú Ìlọrin níbi tí àwọn oníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí tí ọba ọlọ́pàá ti ń bá wọn yanjú ọ̀rọ̀ òun náà ni àyànjú lọ́wọ́ ẹ̀ fáyín tẹ́ ẹsẹ̀ wọlé ẹ máa bá wa ṣí ara ètò yìí ẹ máa ṣí ara ẹ̀ dáadáa. ní mọ́tà wà ń bẹ̀ jáàní wà ń bẹ̀ ṣe bí nǹkan tán fẹ́ ọ̀nà táwọn fẹ́ yà ni wọ́n fẹ́ yà ẹ má jókòó bẹ́ẹ̀ yẹn wájú èèyàn ń jókòó bẹ́ẹ̀ yẹn. excuse me please put your phone on silence please. why tí ẹ fi wá ń ṣe bẹ́ẹ̀ jẹ́ pé ẹ ní jẹ́ kí a sùn. tẹ bá wá lọ bára yín jà ń sìn you don't even know ẹ mọ nǹkan tẹ́ ẹ ń ṣe fúnra yín àwọn tó bá yẹ kó wá ṣe business lọ́dọ̀ yín they will not want to do the business one. If ní fẹ́ ṣe business lọ́dọ̀ yín wọ́n á máa sọ pé ìlú tí ò tòrò yẹn and nobody wants that èèyàn fẹ́ àwọn kan ń jápa lọ àwọn kan fẹ́ káwọn èèyàn kan máa wá jápa wọnú ilé ní fúnrara wọn don't take that thing away please go and print another one if there is mistake ẹ má dènà jèrè o oh, ó ti gbé wá ok ó ṣe. nísìn tí ò bá sí tí a bá bẹ̀rẹ̀ sí máa bára wa jà ṣé a mọ èèyàn tí ó máa lọ kàn òkè káyẹ pé èmi ń sìn àti kí ló kú pẹ́ kílẹ̀ yẹn má òkúta gidi káyẹ pé èmi àti àfọ òkúta gidi ń jà ń sìn yìí ṣe mọ̀ pé àwọn kan láìkí mi àwọn kan láìkí wọn wọn á fẹ́ máa gbèjà wa wọn á wá bẹ̀rẹ̀ sí máa bára wọn jà á wá di pé ibi tí wọ́n ti ń gbèjà ẹ wá rí láti inú ilé kan náà sọ̀pọ́tà tèmi wà ń bẹ̀ sọ̀pọ́tà òkúta gidi wà ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa bára wọn ṣọ̀tá láàrin ọmọ ọ̀yọ́ ọmọ bàbá kan náà so báwo ló ṣe fẹ́ tòrò kí la wá fẹ́ lọ sọ fún ọlọ́run ọlọ́run ní ká fi ìfẹ́ ká fi bára wa lò ìwọ̀n láàrin àwọn ọmọ ọ̀yá kan náà ọmọ bàbá kan náà kò ń ṣe gbogbo wa ní wa wá ṣe pé kí ni ẹ máa ráwọn kan láàrin wa a máa behave bí hooligans ìwà jàgídíjàgan a máa behave bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ráwọn kan ó tutù à irọ́ o o gbọ́dọ̀ sọ pé ìyá kan náà àti bàbá kan náà ló bí yín wo bí yẹn ṣe ń hùwà ṣé a fẹ́ gé wọn lórí sọnù ni so why tí a wá fi ń bára wa jà á ṣe jẹ́ kí ọlọ́run kan dájọ́ yìí ọlọ́run ò rán wa ní gbogbo nǹkan tá à ń ṣe because nǹkan kan tí ọlọ́run sọ pé ká ṣe fẹ́ràn ọmọ ẹnìkejì ẹ bó ṣe fẹ́ràn ara ẹ̀ kí ẹ dẹ̀ fìfẹ́ bára yín lò olórí ẹ̀ pátápátá ni ìfẹ́ torí pé ìfẹ́ náà fi bí gbogbo wa kí ọ̀rọ̀ ẹ̀sìn tó wọ̀ so why tí ẹ̀ wá ní jẹ́ kí àwọn èèyàn máa rest oníkálukú wa lọ ń sponsor èèyàn yẹn i mean ó kàn sọ fídíò yẹn ó sọ pé kò sọ orúkọ èèyàn náà kò sọ àdúgbò ni wá bẹ̀rẹ̀ sí máa sọ pé lóru kí everybody máa lọ five o'clock ni dca close ó ní assignment tó lọ represent wa níbì kan ni. I was surprised he was in the office around 9:30. Ṣé a fẹ́ máa lo oògùn ní if not for God's grace? Ọlọ́mọ pé a ní assignment jẹ́ pé pé ọlọ́mọ á mọ̀ mọ̀ pé òkè jẹ́ kí n jáfì ẹ̀ fún ẹ mi ò kúkú lu ẹni mi ò tiẹ̀ lo Panadol. Mi ò kàn ṣe exercise máa ń ṣe mo kàn ra lie down kí orí yẹn calm. Bọ̀ká pé nǹkan mi ni Ọlọ́run ó kè é ṣe bí òòsùn ní pé kórìí máa fọyàn torí bá ń fọyàn ṣé ẹ̀yàn á lè wá bí báyìí tí a lè pera wa but God knows pé wọ́n ti fún wa ní iṣẹ́ láti ṣe láti mú àlàáfíà wá sí àárín everybody and we have to do it. You see, ó máa ń dùn mí ẹ̀yin méjèèjì tẹ wà ń bí báyìí you are doing what you know believe in I believe in it pé kí uh, àlàáfíà jọba láàárín ìlú ṣé ọlọ́pàá ló wá yẹ kó máa pè ní àbí ẹ̀yin gan ló yẹ kí ẹ máa bá wa sọ̀rọ̀ tí ọlọ́run máa ń fi ìran wọn ó ní bó ṣe máa fi wọ̀n ẹ̀yin ó ní bó ṣe tún máa fi wọ̀n ẹ̀yin náà ó ní bó ṣe tún máa fi wọ̀n kìrìsìtẹ́nì but at the end of the day the same man who is that please. no oh this one okay ó ní bó ṣe máa fi wọ̀n ẹ pé okay ẹ lọ jíṣẹ́ báyìí ẹ lọ jíṣẹ́ báyìí so why but bóyá tí a bá mọ̀ nàìjíríà tá a wà yìí oríṣiríṣi ló wà níbẹ̀ wọ́n gbà kí oníkálukú ṣe ẹ̀sìn ẹ̀ ìwọ tó bá fẹ́ bọ ọlọ́run bọ ọlọ́run ẹ̀ ìwọ tó bá dẹ̀ fẹ́ bọ òrìṣà ẹ̀ bọ òrìṣà ẹ̀ ìwọ tó bá dẹ̀ fẹ́ bọ màálù ẹ̀ bọ màálù ẹ̀ ìwọ tó bá fẹ́ bọ òkúta ẹ̀ bọ òkúta ẹ̀ bọ má fi ní anybody lára why tí gbogbo wa fi ń bára wa jà don't you know that is very very hurtful. èèyàn tẹ́ bá fi pé òkè nǹkan báyìí ló ń ṣe ó ní bẹ́ẹ̀ ti ṣe máa sọ̀rọ̀ ó ní àwọn eh, nǹkan tẹ́ máa bá sọ pé ah, má lọ sí ọ̀nà báyìí kò ṣe pé ká máa bá wọn jà ẹ mọ nǹkan sọ́lọ́ ń lè ṣe náà gbogbo yín tẹ́ wá lọ ń bá anybody jà ṣé irú àwa báyìí you don't know how this thing is paining me for me to be calling you the knowledgeable ones ẹ̀yin tí ọlọ́run fún ní ìmọ̀ tó fún yín ní òye ìran láti rí ká máa bá yín sọ̀rọ̀ is it good ẹ wá sọ pé ẹ máa para yín ẹ máa pa lágbájá why tẹ máa pa lágbájá ṣé ẹ mọ ibi tí ẹ máa lọ lọ́la tí lágbájá jẹ́ pé òun ló máa ṣe oore fún yín àbí ẹ mọ ibi táwọn ọmọ yín ti máa pàdé jẹ́ pé wọ́n máa ranra wọn lọ́wọ́ ẹ mọ̀ ẹ mọ̀ mo ti sọ tẹ́lẹ̀ yà. Yeah Uh, thank you for this gbogbo wa ní nàìjíríà yìí a lè gbé uh, ibi tó bá wù wá lábẹ́ constitution wa but you see let me tell you ṣebí yorùbá ni gbogbo yín yorùbá ni yín àbí àfa yorùbá ni yorùbá ni you see let me tell you èmi ò láìkí yorùbá yorùbá ni mi ségesège yorùbá pọ̀ oh yes it's not a funny thing ségesège wa pọ̀ màámi kò sọ̀rọ̀ ẹ̀mí àbòsí wa ti pọ̀ jù a dẹ̀ máa fẹ́ sọ pé a mọ̀ jù nǹkan tí ò yẹ ká gbé kárí a máa gbé kárí a fi ẹ̀jẹ̀ sílẹ̀ a máa pa làpálàpá yorùbá ló máa bẹ́ẹ̀ rẹ́rìn bó ṣe tàn ó fi yín mu sí ẹ lẹ́yìn òun ló máa rí ẹ tó máa ṣẹ̀ṣẹ̀ jẹ ọ̀yọ́ mọ́ ìṣẹ̀ṣẹ̀ ló máa máa sọ̀rọ̀ ẹ lẹ́yìn kí ló ń ṣe wá wá nìkan ni tó yẹ ká máa wò pé báwo la tiẹ̀ ṣe máa contribute kí country dá kálàáfíà dá ẹ̀wò nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ lo àwọn agbára yín kẹ́ fi mú àwọn kidnappers àwọn cultists yẹn gbogbo ẹ̀yin méjèèjì ẹ lò ẹ wá ń tákà lórí asán àwọn èèyàn wà nígbó baba ńlá fúlàní kan sọ fún mi nígbà tí mo mú mo ní pé àwọn tó wà bẹ́ẹ̀ kọ́ ó ní gbogbo àwọn fúlàní táwọn wà ń fara wọn ò tó kọjú gbogbo àwọn fúlàní àwọn fúlàní tó wà ń baba ńlá yẹn gbogbo fúlàní tó wà ń kwara state ó ní wọn ò tó kọjú wọn ẹ rí yẹn kẹ́ sọ pé kẹtì ẹ̀ràn ìjọba lọ́wọ́ kẹran orílẹ̀-èdè lọ́wọ́ kẹran àwọn ọmọ ọ̀yá yín lọ́wọ́ pé tí wọ́n ń jí gbé tí wọ́n ń pa anyhow. fún ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ìgbà wáṣẹ̀ àtún àṣà òun náà ní eh, ẹwà yìí níbi tí nobody is interested in your time eh, àti mùsùlùmí onígánísì ni mo kà tí wọ́n rí yín báyìí bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú àwọn láwà ni wọ́n máa bóyá kán máa bọ̀wọ̀ fún yín pé ẹni ọlọ́pàá bá wọn sọ̀rọ̀ ẹ máa bá wa ṣe àárín àwọn èèyàn kí wọ́n fi lè rí nínú ni wọ́n ti bá wọn ṣe yẹn pẹ̀lú ìtẹ̀sí ẹ̀yin mùsùlùmí ẹ wà lọ́nà ẹ máa ṣe à kí ni opinion tí ẹ máa sọ opinion tí wọn náà ní àwà yìí àtọwọ́sẹ̀ ìgbà wáṣẹ̀ ajé olókun wọn náà ní àwà ẹ fọ́lọ́ ẹ ṣe à ó yẹ máa ṣe à ẹ máa ṣe à. gbogbo àwọn kíkílẹ̀ ń gbé ibi tẹ̀mí ti wá gbogbo ẹ̀ náà ń ṣe àdẹ̀bára wa jà. Ja nígbà léyà báyìí ah, àbúrò mi mi aso rest in peace gbogbo wa in mo lọ sí kíná láti èkó mo sáré lọ jẹran léyà mo padà sépò ní ètò kọjá yìí ẹ ẹ ní fi tiwa sílẹ̀ ẹ ní fi tàwọn kìrìsìtẹ́nì sílẹ̀ ẹ̀pẹ̀ ẹran àbí lọ́jọ́ Christmas Christmas ní ipa irọ́ ìgbà tí àbúrò mi wà láyé níwà US a máa pákéjì ẹran ẹ̀ DHL ẹ̀ ẹran iléyà ẹ̀ a máa fi ránṣẹ́ sí ní US ní ti Christmas tí ò bá dẹ̀ wálé èyí tó pa yẹn gangan ni. báwọn tí ó dẹ̀ ń ṣe kíná tí ń pè tán ń pajá àfi wọ́n sílẹ̀ àmọ́ ajá jẹ for ah right anybody gbogbo wa all of us we come to meet together so what is wrong with you why can't you learn to live with each other ẹ̀sìn ọlọ́run yìí náà ẹ̀sìn ẹgbẹ́mi náà sì tèmi náà kí ló wáá dé ẹjẹ́ kọ́ lọ́n george so why nígbà tí àáfàá sàrù sàrù kí lorúkọ yẹn òkúta giri, tí wọ́n bá rí ẹ̀ ẹ̀ ní mọ́tà ń tà àbí jamiu kẹ́ wá sí máa bá like I said earlier before ẹ̀sìn ìfẹ́ ló wà tífẹ́ yẹn bá dẹ̀ ti wà ẹ wò wọ́n ìyẹn ò sọ pé kí náà ti ń pè ìyẹn ò sọ pé kẹkàn dẹ́ ẹ̀mẹ́ ẹ jẹ́ kán ṣẹ̀sìn ọlọ́run kí ọlọ́run dẹ̀ jọ́jọ́ oníkálukú kí ọlọ́run kọ́kàn dẹ̀ mú wa àgbàdo àkọlọ nǹkan dẹ gbogbo alórúkọ jésù lórúkọ mohammed lórúkọ wọtẹbá ń sílé o àgbàdúrà ẹ o gbọ gbogbo nǹkan tá a tiẹ̀ ń sọ ṣe wá mọ̀ abẹ́ I don't want to sit down again ẹ jẹ́ sọ fún gbogbo nǹkan tí à ń sọ gbogbo pé ẹ ń ṣe ẹ̀sìn báwo ni wáyé sọmọ ẹnìkejì yín that is kókó báwo ni wá gbogbo asọmọ ẹnìkejì wa. fẹ́ǹtẹ̀ ti wọlé àtúnṣe ìgbà ìwáṣẹ̀ náà ni àwọn yìí. kí ni ìtiwà hàn títí ẹ̀rí bí ọkà ìyàwó náà ṣáná ẹ̀rí wípé ó ká wọn lára wọn dẹ̀ dìde olùpàrà wọn ẹ má ṣe ètò yìí ẹ má ṣe à ẹ má ṣe à ẹ má ṣe à ẹ má ṣe à tí bá wá ṣe à dáadáa ẹ wípé wà á yẹ kí wọn rí. ẹ mọ ẹ wá lọ sọ pé ẹ wọn bẹ́ẹ̀ ṣe débẹ̀ ìtẹ wọn yẹn ó ti wọ kúrò fún yín ó ti wọn sórí ilẹ̀ ńlẹ̀ táwọn ọmọ kékeré yẹn máa ṣe ṣeré lórí ẹṣọ ẹ kàn lè má sọ pé ẹ ń ṣe religion ẹ ní láti ní ìmọ̀ yẹn gangan ni kọlọ kọlọ kọlọ fi gbogbo ẹ sí kẹ wá fẹ wá mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa tọ kí ló dé ẹ ní láti bára yín jà ẹ jẹ ní láti fi ẹ̀sìn rọ ní àwọn èèyàn lára ẹ jọ ń torí gbogbo àtàbá ń ṣe ẹ̀sìn wa ẹ má jẹ́ ká fi ní ara wa lára kí àlàáfíà ba lè gbé inú òòlù wọ́n ṣe òun ní eléyìí wọ́n lọ ń ṣe pé kí wọ́n ti ń pè wọ́n tún talójẹ́ àfà àríbidé sí àtàwà talójẹ́ tẹ̀ talójẹ́ àríbidé sí kò sí ẹ because oko lówó àná ok wọ́n tún sọ pé wọ́n cause another Ọ̀ṣun video of a moving carry charging towards the priestess ta ló tún wà lọ ń bá princess jà ẹ gbàgbé nǹkan tí wọ́n sọ fáwọn jẹ́ báwo lọkùnrin kan ṣe máa lọ máa fèsì obìnrin láti bàjà. bàbá ẹ ń pè jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀yin náà tí gbé kí náà ti ń pè tá a bá ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe ẹ jẹ́ ká máa bọ̀wọ̀ fúnra wa. And I will tell you the truth under the United Nations, you know, Tinpe, uh, uh, under the United Nations rule tẹ bá dé ibì kan tẹ bá dé ibẹ̀ ibì kan ẹ bọ̀wọ̀ fún wọn bẹ̀ ẹ bọ̀wọ̀ fún ìṣe tí wọ́n ń ṣe bẹ̀ tẹ́ ẹ bá ríyàn sọ fún yín I will tell you the truth. The United Nations say the, their rule is that respect the law the culture of the land you are on as a stranger. tẹ bá respect ara yín gbogbo irú eléyìí ò ní ṣẹlẹ̀ tó nǹkan báyìí la ṣe o ẹ̀ẹ́dẹ̀ ní lọ tí wọ́n bá ń lọ sí eh, mosque kìrìsìtẹ́nì ò ní sọ pé ìgbà yẹn làwọn fẹ́ gbé crusade eh, gbàdẹ̀ ń bẹ̀ tó bá dẹ̀ ń lọ sí church àwọn mùsùlùmí o wọn ò ní sọ pé ìgbà yẹn làwọn fẹ́ lọ sí kíná tí ń pè tá bá dẹ̀ ń kírun àbí àwọn tó ń ṣe kíná tí ń pè tó ń ṣe kíní wọn nínú igbó christian àti muslim wọn ò ní sọ pé wọ́n fẹ́ lọ bá wọn ní ojú ibọ tí wọ́n wà ńgbà tá à ní business níbẹ̀ ilé ìjọsìn oníkálukú ó yàtọ̀ ó yàtọ̀ ẹ jọ torí ọlọ́run torí àwọn ọmọ wa tó ń bọ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ní ìfẹ́ you tell them say yeah, I don't even know what people see in this eh, tó fi bára wọn jà tá fi bára nípa ẹ̀sìn it is nothing fún àwọn tí òye yé àwọn tí òye ok ṣebí ẹ mọ ibi tí first month ní ayélujára ibi tí ó wà àbí níbo ló wà ẹ. Eh? Eh, Jerusalem á dà fún yín Cosmos nílé ayé Jerusalem ló wà tó bá jẹ́ káwọn Nàìjíríà ṣe é ṣe ni ṣé Cosmos wọ́n máa gbà kó dúró ní Jerusalem pé ìwà Nàìjíríà Nàìjíríà ìlú wa ni ó wà àwọn wọn kó sí Jerusalem ṣé pọ̀ níwò Cosmos ló wà ní ayé bẹ́ẹ̀ ló kùdù ìgbà tí ọ̀pẹ̀rẹ̀ ìpínlẹ̀ Kwara ló ń bá wọn níṣẹ̀ṣẹ̀ àti àwọn mùsùlùmí wọ́n bá wọn parí ìjà ẹ máa ṣá ètò yìí ẹ jẹ́ kó kàn fọ́pọ̀ àwọn ènìyàn kí wọ́n rí ẹ̀dẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí ìyá wa tí ó sọ. ó náà ti mọ irú ìwà tó wà nínú wa èèyàn burúkú tí gbogbo wa jẹ́ lọ́ọ́ fi checkmate gbogbo wa ẹ lọ ka gbogbo àwọn òwe mímọ́ yẹn dáadáa o àti Quran àti Bible o Ọlọ́run ti checkmate wa gbogbo wa síbẹ̀ o ẹ wá jẹ́ kí n rán ilé tí ẹ bá mọ̀ pé Ọlọ́run ti checkmate wa ṣe mọ̀ pé Solomon ṣe mọ̀ pé ọmọ àlè ní láàrin èmi àti mi no don't capture me on that o let me i'm i'm trying to analyse something for there you understand ṣe mọ̀ pé David eh, ó lọ ó lọ ó pa ọmọ ṣẹ́ tó jẹ́ ìyá Solomon tó bá fẹ́ ìyá Solomon ní ṣe bẹ́ẹ̀ mọ̀ abẹ́ ẹ̀ mọ̀ àbí àfà àbẹ́ ẹ̀ mọ̀ ṣe mọ̀ tó yẹ pé àwa ni lóde èsì yìí ó ní nǹkan tó ṣẹlẹ̀ tí ojú mi fi clear àwa máa máa pe Solomon lọ́mọ àlè ni but ọmọ àlè tí ó jẹ́ pé bí irú àwa jẹ́ pé inú wa ò da orí wa kú òun ni ọlọ́run fún ní gbogbo ọgbọ́n tí ò dẹ̀ tí ì fún ní ọ̀kọ̀ọ̀kan àbí ẹ̀ ti gbẹ́ pé irú ọgbọ́n tí ọlọ́run fún Solomon wọ́n ti fún anybody with. I say God check checkmated us go and read the two holy books ẹ̀rí ń bẹ̀ ó mọ̀ pé ìwà wa inú wa ò dá ni àwa máa sọ pé we are this we are that ẹ jọ mọ́ bẹ̀ yín o nǹkan tí mo ẹ mọ̀ pé mi sọ pé kí àwọn press wá kí wọ́n wá gbọ́ tó dàtà àwọn press náà ẹ ní máa lọ máa sọ ìsọkúsọ tẹ bá rà àwọn tó ń sọ mí ò ń sọ tí ń bá ìdá tó nítorí ìgbà ilẹ̀ máa bísí ìlú èbó àhá torí gbogbo yín ẹ̀ ń gbé àwọn èèyàn sẹ́ẹ̀dẹ̀ sí mi èyí ló pé ọ̀sẹ̀ kẹta tí mo dé ní báyìí ṣé tí mo wá bá jẹ́ sísà kankan nù yín àbí ìyàwó yín àbọ̀mọ̀ yín ṣé ẹ fẹ́ kí n máa máa ṣe wàhálà ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ṣé káwọn obìnrin ilé yín máa ṣe wàhálà yìí it is not good na mo kó dídí pè ní pé kẹ witness nǹkan tá à ń sọ mí ní kán má lè ní ẹ máa bọ̀ kẹ wá gbọ́ ìgbọ́n wọ́n ti ń pè mí láti ìgbà tí tèmi tí ó yẹ pé èmi ló pé kí ni kí là ń ṣe sí kinní kan kì bí mo dẹ̀ ṣe dé mo ti pe woman ti bẹ̀ yẹn ẹ jọ̀ọ́ mi máa jẹ́ kí gbogbo yín sọ nǹkan tó ń bì yín nínú o pèmí fẹ́ sọ fún yín pé tí ẹ bá ní ìfẹ́ ẹ sin Ọlọ́run ẹ sin ọlọ́run ẹ lọ wá ọlọ́run tí ẹ ń sìn síwájú kò kí ń ṣe ọlọ́run tó dá ayé tó dá ọ̀run tí àwa ń pè ní ọlọ́run tí èmi ń pè ní Elohim Jehovah Elohim ọba tí ọba àlàyé tí ẹ̀yin ń pè ní Allah tẹ̀yin ń pè ní Olódùmarè orúkọ ló yàtọ̀ bí èdè ṣe yàtọ̀ kò kí ń ṣe ohun lẹ́sìn tí ò bá sí ìfẹ́ ní ara gbogbo yín ẹ jọ ń torí ọlọ́run tí oníkálukú bá máa ṣe ẹ̀sìn ẹ̀ jẹ́ ká respect ara wa but above all tá a bá máa sọ sọ̀rọ̀ fúnra wa bẹ́ bá ṣe tẹ́ bá dé ibì kan tẹ́ jẹ́ àjèjì nǹkan tó ń ṣe ń bẹ̀ ló máa ṣe ẹ bọ̀wọ̀ fún wọn ẹ bọ̀wọ̀ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe ẹni ẹ gbọ́dọ̀ ní anybody lára because àwọn ẹni tí ń sọ fún mi pé àwọn èèyàn ń sọ̀rọ̀ àwọn tí wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n dá sí no if people are deceiving you they are deceiving you but ní ọkàn gbogbo wa a mọ òótọ́ ọ̀rọ̀ èèyàn kan fẹ́ kú gbà kan mo ò ní dárúkọ ẹ̀ ìyàwó ẹ̀ kékeré wa lọ bá ó sọ pé kí ni ká ṣe ó ti lọ ta ni ká sí ó wá sọ fún wọn ó ní tó bá ka ìwé yẹn àwọn òwe yẹn wà sí kété wọn wà sí kété ó ní nínú ọkàn gbogbo wa a mọ̀ nǹkan tó yẹ ká ṣe bọ̀ bóyá nítorí owó tá a lè kiri àwọn kan tá a fẹ́ tì láti nítorí pé à ń rí jẹ gbogbo ẹgbẹ̀rún ní asán ni ìkọsí gbogbo ọmọ ádámọ̀ bá kú tán ẹ̀rí pé àwọn building àfọwọ́wà ẹ̀kọ́ wọ́n sì máa wà ń bẹ̀ wọn ò ní tètè parẹ́ àwọn igi náà máa wà ń bẹ̀ fún gbogbo wa ṣe mọ̀ bóyá ẹ̀ tiẹ̀ mọ wọ́ọ̀tì ní àtúmáàdì iyẹ̀pẹ̀ màtẹ́ta wa dọ́ọ̀tì lọ́ fi create wa george lásán kò ń ṣe yẹpẹ ó ọmọ ajá mọ kò lè délé ní ní láti máa ka báyìí jọ mọ máa máa ka ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀ẹ́dẹ́ ẹ̀wọ̀n ṣáṣẹ́ ọmọ ajá mọ kò pàdé ìbọn ah, ló ti ṣe rẹ̀ máa ṣe ààrẹ jẹ́ kí gbogbo àgbáyé ẹ̀jẹ̀ kí wọ́n rí obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Kwara tí ó jẹ́ kọmíṣánná fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara àwọn náà lóye wọ́n ń bá àwọn oníṣẹ̀ṣẹ̀ àti àwọn fáwọn tí wọ́n bá wọn sọ̀rọ̀ ṣe ń gbọ́rọ̀ tí wọ́n sọ ẹ máa ṣe ààrẹ wọ́n ní ó máa sọ̀rọ̀ tó dẹ̀ máa gbọ́ tó máa sọ ọ̀kà ó ń dùn ní ẹ̀mí ẹ máa like ẹ máa like péjì máa fọ́lọ́ ẹ ẹ dẹ̀ máa ṣe ààrẹ pẹ̀lẹ́ pa àdúgbò wa. ẹ jọ torí Ọlọ́run this is not what we are looking for this is not the development we are looking for àwa nìkan ni everybody ń gbé wa though àwọn kan náà wọ́n wọ́n ní peace ní area wọn but it must be religion tá à ń jà fún ta ló tó láti jà fún Ọlọ́run nobody nobody ẹ wo ẹ jẹ́ ẹ sọ fún yín o ẹ ṣọ́ ara yín gidi lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí o ẹ ṣọ́ ara yín ẹ má mú ojú Ọlọ́run bínú o ẹ̀yin méjèèjì ẹ má wo ojú ọlọ́run pinnu o i'm telling you the truth you might say who is this person that is talking bóyá tẹ̀ bá tún wọ àṣírí kan àti ní ojúlówó ọmọ lójú ọlọ́run jura wa lọ ìwọ tó bá ń ṣe jàgídíjàgan olùjẹ ojúlówó ojúlówó lọ́dọ̀ ọlọ́run and uh, when they finish talking máa jẹ́ kẹ́ nǹkan tó ń dùn jẹ́ ẹ̀fẹ́ ẹ̀ sọ we are going to make contact undertaking and after this anybody tó bá ṣe pé kí honestly mi máa tì yín mọ́lé mi dẹ̀ ní gbé yín sí kwara òótọ́ ọ̀rọ̀ mi sọ fún yín o torí tẹ bá sọ pé ẹ̀ dé àlàáfíà you will draw the peace. So look at them their their faces are fine everybody tí kò bá jẹ́ Joshua ni wọn ìkan á jẹ́ ní mọ́tà á jẹ́ dímọ̀ tí kò bá jẹ́ Ibrahim á jẹ́ kíni kí ni problem gbogbo yín you want to fight for God don't fight for God Leave the battle for God. Worship your religion. Let me worship my religion. Leave God to judge. Thank you. Don't clap. This is not clapping this thing. I'm not, clapping. Ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yẹn. Ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ tí mo bá ti sọ yẹn. Lílà àwọn tí méjèèjì ní kẹsàn Lára. ẹ tún ti rí wọn sìn yìí ẹ tún rí wọn. àfa ló ti fẹ́ sọ̀rọ̀ yìí àfa ló sọ̀rọ̀ yìí ẹ máa gbọ́ dáadáa. China made. Ọlọ́run wa dùn púpọ̀ sí ìdòkó tí a wà yìí àti tí a gbọ́ látàárọ̀. ṣe ti rí báyìí wọn náà ní ẹ ń gbọ́ yẹn. ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá fún ara rẹ̀ fẹ́ kankan bí gbà náà àlọ́ ó ní ìdámọ̀ kan ní tí ó ṣe lọ́wọ́ gangan àlàáfíà ní ọ̀pọ̀ lórí torí bí yorùbá lálàáfíà kò lè rọ́lọ́wọ́ sí. ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ kì sọ̀rọ̀ tí ó pọ̀ ó kà kó tó pọ̀ sí i. wọ́n lè ṣe ìlú òun nìdá ìlú gẹ́gẹ́ báwọn àgbàlagbà sí wọn wí. Bí ìjọba bá fi àyè sílẹ̀ fún gbogbo ẹlẹ́sìn láti sìn tí wọ́n bá fẹ́ lọ kò sí ẹni tí ó lè yí padà pé ó wà rí bẹ́ẹ̀ tọ́lọ̀ ló dá gbogbo àṣà yìí. Ṣùgbọ́n kálukú gbọ́dọ̀ máa yí ẹ̀ àti ìlú tó wà kí ló bá bẹ̀rẹ̀. Etí abánilọ̀rẹ̀ láti tipẹ́tipẹ́ òun ni wípé Ìlọrin ìlú àwọn àfáàní. Ìsìlámù sì ni gbogbo tí ń jẹ́ lọ́rin láti tìlélẹ̀ àgbéjáde. Àásìjọ ń bẹ̀ àtàwa àti Kìrìsìtẹ́nì tó kò síjà kankan láàrin wa bí wọn bá ṣe ọdún tó ní àtọdún kejì èyí máa ń bẹ ládùúgbò kálukú ní wa àjọ ṣe é ní báwa náà sì sí tiwa tó ẹni tó bá nífẹ̀ẹ́ sí wa bá a bá pọn ọdún bí àti orí àfọlẹ́ rẹ wọn lè gbà lọ́wọ́ wọn. ṣùgbọ́n ẹ̀sìn míì tó yàtọ̀ fún méjèèjì yìí tí wọ́n sọ pé màdàgbé ẹ̀sìn àbáláyé ni àwọn òwò agbẹ́yìn olówó lọ ìgbẹ́ bá ń ṣe àwọn tí wọ́n ń ṣe kọ́ ni wọ́n ti wọ́n ń ṣe òun gbé jáde sí gbangba. gẹ́gẹ́ bí àṣà lọ́rin orí mẹ́sì báyìí kò lè jáde sí gbangba gẹ́gẹ́ báyìí ti mọ̀ wá sí èdè lọ́rin ní ìsìlámù ìlú àwọn afa. gbogbo àwọn wọ̀nyí náà Ìlọrin lájọ wà tẹ́lẹ̀ èsì pé wọ́n ẹ̀sìn wòlú wọ́n ti wòlú gbogbo ọlọ́sùn ni oníṣẹ̀ṣe ni wọ́n ti wà lọ́rẹ́ pẹ́ láti lọ gbé ìgbà àlàáfíà ṣùgbọ́n nítorí wípé etí aláàfẹ́ ní àbá gbọ́rọ̀ tí mo sọ kọjá ọ̀rọ̀ yẹn ọ̀kan náà mo sọ wọ́n ní àlè ní wọ́n lọ kálukú ṣiṣẹ́ tiẹ̀ ni wọ́n tó tó kò tó kò máa sòkò rẹ jẹ́jẹ́ káwọn afá náà wọ́n bẹ̀ tiwa ṣùgbọ́n tó bá ti di pé ẹtí pẹ̀ka mi wà tó fọ́ lọ nínú ọkọ̀ mi láàrin àdébà gbogbo tí ìjà bá lọ wà ẹ̀rọ pàtí dáhùn ìdílé dájú. níjọ́ friday mo fẹ́ wo jímọ̀ láti tó báwọn ìwà ẹni kọ́ọ̀dù wọlé pé lóko lówó níbi odò báyìí àwọn àkàn bọ odò lọ́wọ́lọ́wọ́ mo ní ẹ bá mi wá mi pé kò lówó pọ̀ mi lè wá kiri káàkiri títí mo fi kí jímọ̀ tán tó ẹnìkan kan nígbà náà pé àwọn òbí ti lè tọ́ àlẹ́ fi sílẹ̀ ìgbà tó ti alẹ́ ẹjọ́ friday lẹ́ka bíi lẹ́mù àwọn kan bá pè mí pé kí n wo orí fóònù lórí social media tí wọ́n ń ṣe lọ́wọ́ lọ́sàn-án tí wọ́n wí tá a gbọ́ bẹ́ẹ̀ ọ̀kẹ́ àwọn àni wọn tó tọ́ pé wọ́n wá sódò wọ́n á pọ̀ odò. dépò pé àfáà kan olóhùn kọjá lọ jimá lòún bá wọn bẹ̀rù náà ebi wọn sọ fún yín pé mọ̀ sí ilé yẹn lọ rẹ̀ wàhálà lẹ́wọ́ àyè gbogbo ti lé wọn tó wọn gbá o tó wọ́n parí bí abẹ́ sí wọ́n kàkà sóto sí gbogbo ẹ̀ pàtó títọ́ sátọ̀dé ọlọ́wọ́ àbámọ́ gàdí. bàbá ayé bàbá yìí lóṣù sàmìlà kí ló fà lórí sẹ́yìn sẹ́yìn ẹ̀yin lẹ farakọ̀ torí ìlú yẹn a bàbá làwọn farakọ̀ o wọ́n ti bẹ̀rẹ̀ ti pẹ́ àwọn ẹ̀ ti máa lé wọn gbogbo ọmọ ìlú yẹn yẹn wọ́n dúró wọ́n gbọ́dọ̀ wọlé ṣùgbọ́n agbára àwọn ọ̀ká ṣùgbọ́n àwọn òdò tó rára bàbá wọn táwọn bí tí wọ́n lọ táwọn gbáàyè fún àwọn kí ọ̀rẹ́ kò sẹ́yìn kankan tí kò kankan lọ àwọn àsìkò táwọn ìyá wọn ò sì fara mọ́ ṣùgbọ́n agbára àwọn ọ̀ka olóko sí ọ̀dọ̀ bí mo ti gba odò náà nìyẹn tó o lè sọ̀rọ̀ lódò odò léyìí sòdò tí wọ́n máa bọ̀ lọ́rìn kì í bọ̀ kankan ẹ̀tọ́ bá bọ̀ kan tó bá kó níwájú tààrẹ àdéhùn àkàrẹ̀ mọ́ tọ́ba ti kó nu yàrá rẹ tọ́ba ti bọ́ sí gbogbo ayé pé ẹ wá wo àti kọ̀ọ̀kan lọ lọ fẹ́ bó kàn lọ níjẹ́ nìyẹn. àwọn tó lè bí wa nígbà táwọn náà bẹ láyé àwọn náà faramọ́ rẹ̀ gbogbo kálukú yílẹ̀ faramọ́ tẹ́lẹ̀ gbọ́dọ̀ jáde nígbà tí bàbá tó wà sí. kálukú yín ṣe tiẹ̀ nínú ilé rẹ̀ ni kò sẹ́ni tó jáde síta. bẹ́ẹ̀ tó wá ní pẹ́ẹ́tà ìgbélé wa jáde níbí báyìí ọlọ́sùn wọ́n bọ̀dọ̀ lọ́rùn wọ́n bọ̀dọ̀ à ẹ̀dùn wárò mi ò bẹ́ẹ̀ wọ̀ ìlódò mo lè jẹ́ kí wọ́n mọ̀ pé àwa ń yà iṣu níjà o ṣùgbọ́n ẹ bọ́ wà dà tó bá yí bẹ́ẹ̀ bá ti wá ń bọ odò ẹ bọ̀ ọ̀pọ̀lọ́ yẹ ẹ bá sì ẹ̀ bá kálukú yóò dún láàyè ibi tó wà gbogbo tó bá fẹ́ sí wọn sí láàyè rẹ̀ tó bá yí yóò tòlẹ̀ mi lódò pàwọ́ wọn á ní màá ń padà bọ̀ wá bíbáyìí gbogbo mo ní tí mo fẹ́ wí kalẹ̀ tí a bá tó dárò lẹ́yìn lásà yóò jù ọ́. mo fi kúrò níbẹ̀ lọ́kọ́ ó tó nǹkan ti yá tẹ̀ dá sí níjò ní àwọn kan tí wọ́n kọ́ sí kan kọjá bíi oṣù márùn-ún ẹ̀ àbí mẹ́rin lọ́sàn-án gangan odò lẹ́tà bá ń lo alágbàdo wọn ò gbádùn ní wọn ti gbogbo kan sọ ẹnìkọ̀ọ́dì jáde sí wọn jọ lọ ládùúgbò bíi àwọn fara wọn ìyẹn náà dáhùn ni ọlọ́run kan ká lóye òun ó gbó so ìkàlùkù wọn fi parẹ́ wọn. bí wọ́n ti wá ń jáde sáàdì fún ọ̀pá rẹ̀ wọ́n tún wá gbé sórí social media a ah, ẹ̀sìn kọjá yìí. tó ló mú mẹ́ lọ sódò wọ́n lè sọ pé òun padà bọ̀ ó lè padà lọ́jọ́ sátọ̀dẹ̀ bí wọ́n bẹ́ẹ̀ ní lódò wọ́n ní àdéhùn tí mo ṣe pé mo padà bọ̀ gba tí màá sì fún wa sí i. mo wá lọ sí òfò olówó wọn á fẹ́ máa gbàgbé lọ àwọn ọmọ mi á sọ pé ah, ẹ wọ́n jà wọ́n gbàgbé lọ bẹ̀rẹ̀ dín náà ẹ̀jẹ̀ ká padà bí padà tá padà bá sì ta gbogbo àwọn ọmọ yìí nù pẹ̀lú bàbá mọ́gàjì tí wọ́n bá wọn kó lọ́wọ́ bàbá mọ́gàjì là ah, ẹ̀ lè gbàdúgbẹ́ ní ìwúlò yọ àwọn náà bá jọ ìwọ̀n kí ló ṣẹlẹ̀ kí lẹ tó wá sí wọn lé ìdáhùn náà wá fún mi pé ó kọ táwọn oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe làwọn náà ìjọ táwọn náà bá ń lọ lánàá ẹni tí sọ̀rọ̀ bàbá wa yìí ní bá ń lọ lánàá àwọn náà ní gbòmọ lọrin ní ń sìn ọlọ́run ni gbogbo ẹni bá ti wá bọ odò ọ̀sọ́lọ́ọ̀ mọ́nà tó àjà ẹni tí tó wá sí inú ilé yìí làwọn fẹ́ máa wọn fẹ́ kọ́ máa dábọ̀ àwọn tó sábìyà náà pé àtẹ̀lẹ́lẹ̀ àdìsọ́wọ́sọ́ èsì tí bàbá yẹn fọ́ọ̀nù pé àwọn tí wọ́n á ṣe lẹ́yìn náà àwọn náà torí wọn wá pé àwọn bẹ́ẹ̀ ń mọ̀ wọn wọ́n wá bí bàbá lè bí bàbá mọ̀ bàbá lè wọ́n sì wá mọ̀ kò sẹ́ni kan tó ń tó oríṣi kan ni kọ́ ni wọ́n wọ́n pààrọ̀ ara wọn nù àyè wá sọ pé ìtẹ́yìn náà wá fún mọ̀ pé ẹgbẹ́ ń pa àwọn tí ń gbà yín ló kọ́ jẹ́ tó jẹ́ máa ń dáàbò oníṣẹ̀ṣe oníṣẹ̀ṣe lẹ́yìn náà a lè tún ká láyọ̀ àtàlàfíà wọ́n sẹ́yìn nígbà tá a pàdé wò wọ́n ti lọ ohun tó wọ́n ti sọ̀rọ̀ wọ́n tó tó máa níbẹ̀ o àwọn náà dé gbogbo tí wọ́n sọ wọ́n ní nítorí wa làwọn fi wá gbogbo ọ̀rọ̀ tá a sọ àsọ láṣọ kan lónìí àwọn pẹ̀lú àwọn àjọ wà lẹ́nu ẹ̀ nù o bẹ́ẹ̀ sì mú táwọn ọkọ̀ odò wọn lọ rí ìjẹba tó bá fẹ́ ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀. bàbá ló wáyé sọ ó wà nílé o àwọn náà mọ̀ kárẹ̀ gbogbo ẹni ìbàyè o òògùn wà náà pé ẹjọ́ bá ní káwọn wọ́n sì kíní wọn àáfàá tó wáyé wọ́n ni àwọn tó sì gbá ni àwọn tó sàwó ni tó àwọn tó ń padà bọ̀ wáyé nítorí nígbà náà pé ọlọ́ọ̀sùn àwọn tó ń dáyà lẹ̀ ní àwọn ní sí dáyà torí èyí ò tó kọjá nígbà tí mẹ́nà padà èyí ò tó kọjá tó bàtà wà pẹ̀lú wọn jọ pàdé wọ́n ti ní àlàáfíà náà làwọn wá pé àwọn tí bàwọn ló kọjá làwọn lórí tó kò sọ̀rọ̀ lórí ẹ̀ tó àwọn akọrin bàbá àdàfihàn tún ká bàbá náà dẹ̀ sọ lẹ́nu ara wọn pé níbí yìí o àwọn ọ̀fẹ́ a máa bá àwọn ọmọ ń tàn ọ̀rìn àwọn ìgbà fẹ́ gbé orí ìwà àdẹ̀fọ́ kalẹ̀ àti síbẹ̀ tó gbogbo tó orí oníṣẹ́ lánàá orí oníṣẹ́ lé tí wọ́n ní ọ̀sọ̀tò táwọn ọ̀rẹ́ tí ẹ wò wá ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ yẹn àfa ni ìṣẹ̀ṣẹ̀ náà jókòó eh, ìyá wa kọmíṣánná ìpínlẹ̀ Kwara eh, wọ́n ní owó ẹ máa bá wa ṣe ààrẹ ẹ máa bá wa ṣe àpọ́gàmù ẹ jẹ́ kí gbogbo àgbáyé ẹ jẹ́ kí gbogbo àgbáyé ẹ kí wọ́n mọ̀ ẹ máa bá wa ṣe ààrẹ ẹ máa bá wa ṣe ààrẹ. pẹ̀lú táwọn ètò gbangba àṣà lọ́rìn àti bàbá ọba lọ́rìn o àti gbogbo àwọn àfa àlọ́rí o àtòrí kìlọ̀ ọmọ àlọ́rí o tọ́jọ́ mùsùlùmí a sọ pé àfaramọ́ èsì pèmí nìkan mọ̀ dá sọ Ìlọrin gbogbo wa là ń sọ pé kò sí tọ́jọ́ Yorùbá ṣe yíò bẹ́ẹ̀ náà lọ́wọ́ ìdí kálukú bá fẹ́ sí ilé rẹ̀ àwa pẹ̀lú yín bàbá pàdé àkẹ́ra wa ṣùgbọ́n pé kẹ́ gbé bọ́ sí gbangba Ọ̀ṣun gbọ́dọ̀ tí wọ́n ṣe ń bẹ̀ tó gbogbo olùkọ̀ọ̀kan ló lóòrò tí wọ́n fi lọ́rùn Kùránì lóòrò wa àtúnfẹ́ sẹ́yìn àtúnfi dà ewu tí wà ń lọ rẹ lọ tó ìjà bẹ lówó lóhùn náà ní dárò yìí lẹ tí wọn bá ti ní kò sí mọ kò sáró náà. ẹ ṣe mo dúpẹ́ kókó ọmọ ọlọ́rin tó wà níbi bàyẹ̀ lọ́wọ́ sókè látọ̀tún látọ̀tún ọmọ ọlọ́rin tó wà níbi o. ọmọ ọlọ́rin tó wà níbi o. Madina tẹ̀mí ni. Madina tẹ̀mí ni. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀wọ́. Ọmọ tí o lè yí. Kí lórúkọ ti yín? ọba ló wù ọmọtayọ jagun. ẹ gbà pé kí ni ọwọ́ ẹ sọ fún ọmọ nínú òbí jèrè. ọba ló wù ọmọtayọ jagun. apapọ̀ ni ti yín lọrin. adéta ilé àgọ́. ilé àgọ́ ìyàtọ̀ wáìtì nǹkan bo ni ètì ẹ̀. ó kọ́ tẹ̀mí ní fásọlá yìí fádà kì í wọ́n là ọmọ ẹ̀dínkù ló lọ ní ní àpòlé kòtòrò. àpòlé kòtòrò ní eré àwọn ènìyàn. ìta mẹ́rin ìta mẹ́rin. ìta mẹ́rin. ẹ̀wọ́n kọ̀ bàbá orúkọ tèmi ni Fátómilọ́lá Adúfálà mo jẹ́ ọmọ bíbí ilé Kóńbárì nílọrin ní Àdàngbá. bá a ti òkè iṣẹ́ ọmọ Ìlọrin ń bẹ̀rẹ̀ o ìyá tèmi lọ́mọ Ìlọrin bàbá tí ń kọ́ tẹ̀lé ní ìfẹ́ ẹ̀yìn ò ń ṣe lọ. àfọmọ ọdún mẹ́ta mo ti wà nílẹ̀ yìí títí dìsè gbogbo ọmọ tí mo bí Ìlọrin ni. ọkọ yín kọ ọmọ Ìlọrin ni. ọmọ sàlẹ̀ kan ní kẹ́niyà mi ó di abà. Okay, wọ́n kọ́ bọ̀dà ọmọ Ìlọrin ní mo lè tún ìbẹ̀rẹ̀ lọ́wọ́. Wọ́n sì lórúkọ mi. Lọ́dọ̀ Bísàrí ló fún erin. Ló fún erin. Ifáṣẹwà ń kọ́ o. Mo mo di tiẹ̀. Ọ̀ṣun. Ọ̀ṣun tètè wọ́n ti wá. Lápá àbò lọ́sùn. Ọ̀dákẹ́. Ọ̀dákẹ́kẹ́. Èkejì ẹ̀ ń kọ́ Ifáṣòwò. Mo <laughs> ni wọ́n ti wá. Àwọn bíbí Ìlọrin ni ní ìfòkúnbọ̀ kí lórúkọ tiẹ̀ gangan. Rukayat Kọ́mọlápẹ́. so èèyàn kọ́kúrẹ́ ló wá látọ̀dún tì nínú yìí. no obìnrin tó jókòó sẹ́gbẹ̀ẹ́ tó ń wá látọ̀dún ọmọ tó fẹ́ ta ń bọ̀. apá àbò ẹ̀ka rìn láàyè ẹ jókòó. Tí ó ti rí wọn ti ẹgbẹ́ ṣe èèyàn náwó sókè wọ́n sọ pé fájárà tá Ọ̀nà ṣe ti rí báyìí, ọ̀nà àti ah, ah. olólè wọn àti olólè wọn, ah, ọ̀nà wọn fẹ́ sọ̀rọ̀ yẹn ni orúkọ tiẹ̀ gangan ẹ wò orúkọ tó sọ ẹ gangan àpètè lẹtíkẹtì ọsùn kí lọ fi pè bàbá tó bí onífà ni wọn àwọn àti àwọn àbá wọn náà jọ mọ gbìyànjú sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ sí nígbà wọn àjàlá onífà ni wọn pè. orúkọ wo ni wọn pè fún ọdún orúkọ rẹ náà ló ń bá ó dé láti. ókè ìbáṣọlá ìbájára bí ògúnṣọlá ògúndára ókè ògúnṣọlá ìbájára ókè. ókè o. ẹ ṣeun ẹ̀yin ìyá wa òkè ẹ̀yin bàbá wa ojú èyí tì mí ẹ ní dààmú lágbára olódùmarè ọ̀rọ̀ mi kò pọ̀ púpọ̀. Sorry. Sorry. náà ń lọ ó ń lọ ní ohun gbogbo ẹ̀ tí ẹ ń wò wá káàkiri gbogbo àgbáyé. ọ̀rọ̀ mi kò pọ̀ púpọ̀ ṣùgbọ́n mo ní àwọn ìbéèrè kan lọ́wọ́ bàbá mọ́gàjì. ẹ kọ́kọ́ sọ̀rọ̀ ìfẹ́ tó béèrè ìbéèrè yìí. náà nípa ọ̀rọ̀ tí àáfàá ń sọ àwa oníṣẹ̀ṣe àwa ẹlẹ́sìn ìbílẹ̀ ní ìpínlẹ̀ Kwara à ti ṣe nǹkan yìí látàyébáyé abalọ́wọ́ àwọn baba ńlá wa ni. bá a sì ti ṣe é látìgbà yẹn ènìyàn títí dìsìn nígbà tó tó àkókò kan àwọn àáfàá bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ẹlẹ́sìn ìbílẹ̀ nílùú Kwara nílùú Ìlọrin wọ́n kàkiri gbogbo Kwara nígbà náà wọ́n gbé jáde mọ́ kékeré wá wọ́n gbé wọn wá wá sí Kwara láti fáìtì àwọn oníṣẹ̀ṣe ìdí nìyí náà fi rí àwọn èèyàn kọ̀ọ̀kan lé sí ìlú epo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà níbi tí wọ́n sọ pé Ìlọrin làwọn Ìlọrin ń díje gangan ni wọ́n o. ẹ sọ̀rọ̀ tí ẹ rí pé máa ń sọ ọwọ́ dẹ̀ sọ pé tí ìgbàgbọ́ tiwa ni pé gbogbo omi gbogbo odò ni àwa nígbàgbọ́ pé ìlàbò gbogbo ìlà lè bọ́ kò sì sí òru tí wọ́n ń bọ́ nílọrin. a kan tó bí èmi wọ́n bu odò tó wà ní akérébíàta kí n sẹ́ ló kó lu yẹn à ń bọ àṣà à ń bọ ọ̀yún à ń bọ wẹ́rú à ń bọ mọ́rùn

thank God pé torí ẹ̀ ṣe pé ọmọ olùgbò ní gàmbarí pákúlà ní ìlú ní òótọ́ tẹ̀ bá rí ọ̀tọ́ máa sọ̀tọ̀ fún yín máa sọ̀tọ̀ fún yín. a ní ojúbọ tá a ti fẹ́ táwọn òbí bá bá ẹ̀. ẹ̀yà mi ẹ̀yà mi ẹ̀yà mi. bẹ́ẹ̀ bá bá làbí ọkọ̀ ẹ̀jẹ̀ I told you na ẹ̀jẹ̀ mi tẹ̀ ìwé ó sọ kọ́kọ́ fún yín mi ò dẹ̀ mi ò dẹ̀ sọ̀rọ̀ sábẹ́ àwọn sọ tẹ́ bá dé ìlú kan bó ti ṣe ń ṣe ń bẹ̀ that is the world standard ẹ máa respect wọn nǹkan tó ń ṣe ń bẹ̀ tí wọ́n bá ń ṣe and I like that woman I call to my office àjẹṣekẹ́ nìyẹn obìnrin yẹn ó ní pé òun ti ń ṣe nínú òun máa ń ṣe nínú ilé òun just like this man say tó bá ń ṣe nǹkan nínú ilé ẹ̀ nobody will go there bó ṣe pé ọ̀rẹ́ dẹ̀ àṣepé kí wọ́n ti ń pè okay gàfílì gàdókè mọ̀nà hábà kílẹ̀ ń sọ yìí ajá sọ pé kábí kábí ẹ sọ pé kíní obìnrin sọ olóòjẹ́ ẹ̀fẹ́ ṣe pé kíní ọtí ìfowópamọ́ ṣẹ̀fẹ́ ó ń ṣe ní ọ̀dọ̀ àwọn ẹ̀ máa wá ní compound yẹn ó dẹ̀ sọ kò sí èèyàn tó lọ disturb ẹ̀ nobody go to disturb her in her compound Why is wada come wada from nobody go nobody go to her compound to disturb her but when she now wanted to go pé kí náà ti ń pè ní wàhálà ó dẹ̀ sọ pé òkè máa gbé nǹkan mi lọ sí kìíní ó ọmọ orúkọ yẹn kò fún ti ọmọ bíbá ẹ̀ ó fi gbé lọ sí ó lè gbé lọ láti sáìdì stage ti ní ogun stage wọlé first stage o nọ́mbà ẹ̀ láyé ibẹ̀ lọ ṣe olùẹ́lẹ̀ èyí tẹ̀ ń sọ pé ẹ̀ ń ṣe pé kí wọ́n ti ń pè bí a yorùbá ṣe àdèmọ́ pé kò sí ìlú tó ti wọ omi tó máa ó ní olùkọ́ tó ń bo ogún ojú so you cannot be safe because you want to do this one day that means that you are a trouble person yourself tẹ́ ẹ̀ bá fẹ́ kàlàfíà wà kọ́jú yìí say I don't care what the press will say and that's why I call these people to be witnesses to what we are saying. ẹ ṣeun ìyá mi lọ́dọ̀ jaja odò tí a ń pè ní odò Yemọja yìí wọ́n bọ nílùú Ìlọrin odò tá a ń pè ní odò Yemọja à ń bọ àwọn ìdí àpẹ ni wọ́n bọ ní ọdọọdún ìsìn wọn sọ̀rọ̀ rẹ̀ so lẹ́yìn èyí àwọn àwọn àáfàá wa tí wọ́n bá fẹ́ ìfẹ́ pẹ̀lú wa àwa náà fẹ́ wọn a sì fẹ́ wọn dénúdénú ní ìtòsí pé tí wọ́n bá ní àwọn fẹ́ àwa ń bá wọn fẹ́ ló fa ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ tí mo fi sọ pé a lé wa sí ẹ̀yìn ìlú kì í ṣe pé ẹ̀sìn mùsùlùmí lóde ìlú Ìlọrin àwọn oníbílẹ̀ la tẹ̀ lọ́rin a sì ṣe nǹkan wa látàyébáyé títí di ojú ọba ìjẹta lásìkò ọba ìjẹta nìkan yí padà. that is ọtọdún eh, mélòó ẹ. ọmọ mélòó lẹ́yìn gbà yẹn. Ah, o tó o tó ọmọ ogún ọdún. Èmi àti two thirty five. nítorí pé bí mo ṣe kéré owó nígbà yẹn wọ́n tẹ̀lé ewu tí wọ́n pè ní omi lórí wọ ìlú yìí wọ Ìlọrin láti ìlú ṣàwọn orí lórí ti wá kó tẹ̀lé wọ ìlú yìí ọmọ ṣàwó ni bàbá tó bí mi ọmọ ọmọ Ìlọrin ni ìyá tó bí mi. tọ́ nígbà tó ń di ayé bàbá àgbà that is ọba tàná wọ́n tẹ̀lé àwọn ọdẹ wọ́n tẹ̀lé wọn wọ ìlú yìí tí wọ́n ṣípa tí wọ́n ṣe orò ọdẹ wọ ìlú yìí láti ṣàwọ́ èmi tẹ̀lé wọn nítorí pé bàbá mi aṣíwájú ogun òun ni wọ́n pè ní jagun ọdẹ nílùú ṣàwọ́ bet kí wọ́n ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n dákun kan mọ́ di ẹni tí ń ń ṣe tiẹ̀ lọ́wọ́ torí pé wọ́n ti bọ́ ọ̀rọ̀ débi pé wọ́n lọ ká àwọn ìyá Ọ̀ṣun wọ́n lọ ká àwọn olóòsàmọ́ ilé lọ́kọ̀ọ̀kan tí wọ́n ní kún ó kù nílé àwọn tí wọ́n lé wọn kúrò nílé gbogbo wa kọ́ ni a fi kọ́lé láyé o gbogbo wa sì kọ́ ni a lówó ẹni tí Olódùmarè bá kọ fún tó bá kọ́ fún mọ́ wàá rò pé òun ti dé òpin oore wọ́n lé àwọn èèyàn ní àdábàtà wọ́n lọ lé ìyá Ọ̀ṣun níbẹ̀. Eh, eh, you are just explaining your complaint now. Yes. You know, far uh, you see, that is why I asked you, as he said it, Come, we are Yorùbá family, gbogbo nǹkan tẹ̀ ń ṣe Ìjẹ̀bú ní mi family, gbogbo ẹ̀ ló ṣe wà ní kí ni bá pe àwọn orúkọ family mi tó jẹ́ ti muslim wọ́n lórúkọ Nàìjíríà tí bá jẹ́ ń pe kíná ti ń tù tí bá jẹ́ ń pe ẹ̀gbọ́n mi gan tó jẹ́ ti oníkíná ti ń tù ní wọn bá ẹ̀sùn gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ yìí kọ́ la fẹ́ sọ pé kí ló ti pè táwa bá lè bára wa gbé tí ò sí wàhálà yìí tẹ́ ẹ̀ sọ pé kí ló ti pè they say they do not want that's why I ask you mo mọ̀ mọ̀ béèrè pé ká ní ọmọ ọlọ́rin èyí tẹ́ ẹ̀ sọ pé kí ní ọmọ àlè ló máa ń claim ìlú yẹ ìlú yẹ ìlú bàbá wọn máa ń claim that's why mo sọ pé ṣé ọ̀tá ní ọmọ ọlọ́rin gangan ìwé ẹ̀ ti ṣe kí ló ti ń pè if I catch na we will I will twist your neck if you expect better day before ẹrù ẹ̀fẹ́ kan tọ̀wọ̀ ní mo ṣe ń bèrè pé ta ni a mọ nǹkan tí Ìlọrin jẹ́ but obìnrin yẹn ó sọ tòótọ́ fún mi ó ní òun ti ṣe wọn ò dẹ̀ di lọ́wọ́ tó báwo lẹ ti ṣe ń ṣe tí wọn ò di lọ́wọ́ fẹ́ yẹ pé ìsinyìí ni ẹ wá dájú sódì every one of you àwọn bàbá yìí wà ń bẹ̀ wọn ò bá wọn jà àwọn bàbá yìí wà ń bẹ̀ wọn ò bá wọn jà. ìjà ti ń wáyé látọjọ́. tó bá ṣe tíra fún yàn hmm. tó ṣe tíra fún yàn nígbà yẹn wọ́n máa ń ṣe dúdú náà mọ́ wọ́n máa fi sáàmù tó bá fún ẹ ní kìíní tá a máa fi sára yẹn sáàmù ló máa já sínú ẹ̀ amọ̀dé bẹ́ẹ̀ ni ilẹ̀ mọ̀ mí lẹ́gbọ̀n mi ẹ̀gbọ́n mi àfàtì ẹ̀gbọ́n lọ́dún mọ́tò ọ̀gá àfàtì ó lọ́rẹ̀ẹ́ kan ní ìlọrin bíbá tó kí lẹ̀ ń sọ ẹ má rẹ́ ni pé kí ni tábà pè ní pé àtẹ́kẹ́ ìjà nítorí pé òye òye yín ni ẹ mọ bẹ ṣe máa bára yín gbé ni ló kọ́ ọ̀nà ṣe ń ṣe tẹ́lẹ̀ tí wàhálà òfin ti dẹ́kọ́ ìsín ni wàhálà wá dé nígbà tẹ rí àwọn ọ̀ṣunṣoge àti ọ̀ṣunṣòwò tó wá jẹ́ kíjà wà why no you see i'm not just telling you. what is it that cause the problem bó ṣe pé wọ́n sọ pé kí wọ́n ti pè wọ́n sọ pé ẹ ti ń ṣe tẹ́lẹ̀ náà wọn ò yeah

because ìyàsẹ́ yìí sọ ní pé nǹkan báyìí làwọn fẹ́ wọ́n dẹ̀ sọ pé wọn ò kí ń gbé igbá nílọrin èmi náà ò dẹ̀ rí i pé wọ́n gbé mọ́ òṣù ọmọ ọ̀lọ́rin but I will tell you the truth wọn ò gbé mi ò rí kán gbé igbá nílọrin obìnrin ẹ̀dẹ̀ sọ pé kí ni ó fẹ́ ṣe fáǹtì ẹ̀gbà títí àkọ́kọ́ dùn wọ́n kejì ẹ̀kẹta dùn wọ́n tó ṣe díẹ̀ so you tell us the truth na so that we can know how to call me. if they say this is it do your thing the way you have been doing it you have been bearing your ìfàṣọlá ìfàṣọge ìfàṣẹgbá ìfàṣàwò kò síyàn tó ṣe pé kí ni àbí òrìṣà gbé ni yá kò síyàn tó bá yín bínú sí i ó ní bẹ́ẹ̀ ti ṣe ń ṣe tẹ́lẹ̀ tẹ̀dẹ̀ wà interwoven láàrin ara yìí kò dẹ́ ṣe pé ẹ̀ mọ́ra yín náà so tell us what so that àwọn àwọn sọ pé nǹkan báyìí ẹ má lọ polú tòdò tí wọ́n mú kí ni wọ́n sọ ìfáṣòwò lọ síta so ẹ sọ̀rọ̀ ẹjọ́ tẹ̀bá tẹ̀bá ìyá mi ẹ fẹ́ máa bílẹ̀ mi ẹ jẹ́ kí Ifáṣọlá kó sọ̀rọ̀. ìyá mi bí a ti jọ ń ṣe tẹ́lẹ̀ nìyẹn ṣùgbọ́n ayé mídíà tó dé ló broadcast ló jẹ́ kí gbogbo ayé ó gbọ́ ni wọ́n ṣe takò tí à ń ṣe nínú ilé àfitá olóró ò lè sọnù rẹ̀ nínú ilé àfitá onífá kò lè ṣe ifá rẹ̀ dáadáa sí nínú ilé àfitá ṣùgbọ́n kí kí a jẹ́ kí a fi ọwọ́ sowọ́pọ̀ kí onífá ọmọ ṣe ifá tí ẹ olóró ọmọ sòrò rẹ̀ kọlọ́sùn ọmọ sọ̀sùn rẹ̀. kọ́mọ́ dà kọ́mọ́ dìran nìkejì lọ́wọ́. níbí báyìí náà babaláwo wà níbí báyìí wọ́n dẹ̀ ṣe kíní wọn nínú ilé wọn kò dẹ̀ sí pé kíná ti ń pè kò sí wàhálà ó ṣe wá jẹ́ pé sí ni wàhálà gbogbo nǹkan tẹ̀ ń ṣe ní Ìlọrin borrowed kíní ni àwọn tó ní lọ́wọ́ authentic wọn wọn bára wọn jà òótọ́ ọ̀rọ̀ ni we talk all of this please kí wá ló dé tẹ̀ ń bára yín jà àtúnwàsọ òkè ké ló ní ṣàó sí Ìlọrin ọmọ state kan náà ní àwọn ọmọ Ògùn state ò tí ì ọmọ anábìrò tí wàá gbéjà wàá kò yìí bíkẹ́ tí wàá mọ̀ pé nǹkan náà nìyí for what why you doing this to yourself. nǹkan tá à ń sọ bẹ́ ṣe ń ṣe tẹ́lẹ̀ wọ́n dẹ̀ sọ pé wọ́n ń lọ sí odò tó ẹ má gbé gbogbo pé wọ́n ń lọ odò táwọn èèyàn ń pọn ẹ má gbé lọ sí kíná tí ń pè ó níbẹ̀ ti ṣe ń ṣe odò kọ́ni ní everywhere èkó wọn ń bọ ọ̀sà òkun wọn ń lọ wọ́n dẹ̀ mọ̀gbà tí wọ́n ń lọ kò dẹ̀ sí wàhálà ẹ lọ ẹ lọ báwọn tó ń ṣe kọkọ yín kí tí pípìs máa wà o ẹ ẹ lọ báwọn kí náà ti ń pè ó tọkọ yín pípìs máa wà ẹ lọ báwọn bàbá àjí ni pé báwo náà ṣe ń ṣe gbogbo kí ní pípìs wà fọwọ́ tí àwọn ìsìn bá ní àwọn ò fara mọ́ mọ́ bá a ti ń ṣe láti lẹ̀ nìyẹn. mo gbọ́ yín ìyá mi bá a ṣe ń ṣe nǹkan tí a bá ń ṣe láti ilẹ̀ tí kò bí ìyọnu wá nìyẹn bá a ti ṣe láti ilẹ̀ tí kò sì bí ìyọnu pẹ̀lú ẹnì kankan ẹnìyẹn. ẹ sọ̀rọ̀ dáadáa ẹ má pa irọ́ o. Ìfáníkàgbè ní ìjọba àlàyé ìgbòho ní ìjọsìn àwọn ajé Mo fẹ́ kílẹ̀ àbí kókò dá kí n àpá iná bá para lọ́wọ́ òbí. Irọ́ má yẹ́ bí ìbá ìjọ tó yọ̀ lọ. Inú mi dùn púpọ̀ náà ẹsẹ̀ gbẹ̀yìn yà wá àkọ́kọ́ náà ní orí àwọn ọ̀rọ̀ tí a bá sọ lóòótọ́ ni wọ́n lọ sódò tí wọ́n kéde pé ẹni tí ọba wá sódò yóò àwọn àwọn ṣèkà síbẹ̀ ẹ lọ́ba sì débẹ̀ tó bá mọ mi yóò wò ó yóò lọ bẹ̀ yóò kó sẹ́nu mọ́tò bí wọ́n ti sọ. Ah, bọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí àkọ́kọ́ wọn tí wọ́n pe obìnrin ni wọ́n pe obìnrin mọ́jà iyemẹja sì kẹ́kọ̀ọ́ pàtàkì nínú àwọn ẹran mọlẹ táwọn ìpín lọ́wọ́ àjẹlẹsẹsẹsẹ tí èèyàn kan bá wá gbé mi lọ́ba ń pomi tó bá yíyọ wọ́n ní àwọn oníṣẹ̀ṣẹ̀ wọn gbogbo wọn létí pàmò yàn tó yí pé wọn ní sọ pé àwọn làwọn dàka síbẹ̀ mọ́. èyí wọn làwọn gbìyànjú náà kó ara jọ pé kò ní dáa kó dájú pé kẹ́lẹ́ mi máa gbé mọ́tò kọjá kó wá já sí pé bóyá omi ọ̀tà àbí agilétọ̀ tọ̀nà omi ọ̀tà nù agilétọ̀ àwọn àwọn fẹ́ sọ̀kalẹ̀ pomi bóyá omi yẹn kan lọ́wọ́ àkóso omi wọ́n ní odò iye mọ́já èyí tí ṣe ń fà wẹ́lẹ́ bóyá wọn bò yẹn bóyá gbèsè mọ́tò ó fìsíwájú ọwọ́ alásìdẹ́ǹtì gẹ́gẹ́ bí sáǹpù sí sábà àwọn aṣèṣogbo ó lè fa sábà bí wọn kọ àwọn oníṣẹ̀ṣe wọn kọ́dà omi wọn ti pa àwọn èèyàn tó sì dájú pé wọ́n ń dìbẹ́ẹ̀dì ẹ̀sìn wọn àti láti dìbẹ́ẹ̀dì ẹ̀sìn tiwọn náà. wọ́n gbé sórí sósà tó ń tí mo bá yé mi

láti lọ sí òwúrẹ̀ sí tó nìyẹn wọ́n mọ̀ gba oníṣẹ̀ṣe wọn gbogbo ń jẹ́ ẹgbẹ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe awọ́ láti wá gbìyànjú sí òwúrẹ̀ sí tó nìyẹn gbogbo ìjọba ṣe síbẹ̀ kọ́ mọ́ lè ṣe àbúrú fún mi àwọn kan dáko ní agbègbè rẹ̀ tó gbé jábá dáko náà wọn làwọn òfò mi sí wọn àbí ọ̀kan òbí wọjú àbí orí rẹ̀ tí wọ́n da kíní sí wọn adébẹ̀ wọn àtẹ̀mọ́lẹ̀ wọn àti wọn wù wọn ní sọ pé yá àpọ̀ má àfi dépò èyí ó sì lè mú ìfẹ́ àti ìṣọ̀kan wà ní ìpínlẹ̀ Kwara State pàpàjọ́ nínú ìwọ̀n ìyẹn la fi gbìyànjú ṣe ìwé ìtawà sí àwa ń jáde wọ̀ ni mágàjì pàdé wa mágàjì wa bá wa bẹ àwọn bá wa ni àwọn bá wa bẹ àwọn bẹ ìwòsàn àbá mágàjì wọn ní sí òsì láwa sí ìbàdàn tó ń ta gbọ́ lórí ẹ̀rọ ayélujára ẹ bá lẹ́yìn ká tún ní àwọn lóòpù kẹ́yìn náà yìí ni pé wọ́n ní àwọn nǹkan wá sí ìbàdàn yìí tí wọ́n ṣe báyìí á sì mọ̀ kó olórí ọjà ni wọ́n ń pè é níyì bí ká pè pẹ̀lú òru sẹ́mi sẹ́mi káwọn lẹ́sìn wa lọ síbẹ̀ káwọn láwọn lọ́ba ti àwọn ẹ̀rọ tó bá jáfà tó bá wà bẹ̀ òkú ọmọ ọkú sẹ́wọ̀n pé àti ṣe kọjá ìyára wa ìyẹn lọ́fà láti pé ó dúró kọjá gbòòrò ní òun máa tí ìjọ olórí máa jẹ lóko tí báwo ló sì jásí pé yóò dòrò ní táwọn fún àwọn jásí pé ọmọ jáde láti fún àfẹ gbòòrò ti àwọn oníṣẹ̀ṣẹ̀ láti bẹ̀ àwọn wá sí ìwé bàbá àbá sọ̀rọ̀ nígbà àbá sì fún odò yìí tìbí báyìí wọ́n pè bàbá wọn sọ pé àwọn ò lè sọ púpọ̀ lọ́rọ̀ nígbà àwọn díwé lọ́wà nínú ilé ọba tó fi dúró pé táwọn bá sọ ìgbà yìí àwọn gbọ́dọ̀ sọ̀pọ́ọ̀tì tí ọba jẹ́ bí ìlànà tó ń gbọ́ àwọn náà dìbẹ́ di ẹ̀sìn wọn ni ọ̀rọ̀ yìí là ń sọ lọ́wọ́ ní àwọn àfáàdé tó fìdí múlẹ̀ pé wọ́n pè wọ́n ní kèsè pé bóyá bọ̀m̀bà tí wọ́n sọ̀kalẹ̀ wọ́n wá ní ìwà àjà ni wọ́n wá ibi tí ò sí ọlọ́run wa bẹ̀ ìwà ni wọ́n wá bẹ́ẹ̀ tí sọ̀kalẹ̀ pípípípí náà àwọn èèyàn wa mú ní ẹ̀jẹ̀ ká dúró a ní láti sọ àsọyépọ̀ láàrin ara wa bóyá tí ò yé wa wọ́n láyé wa tí ò yé àwọn náà àwa náà láti láyé àwọn náà ká lè wà nífẹ̀ẹ́ àti ìṣọ̀kan àwa sọ fún wọn pé pé omi yìí wọ́n sọ fún kọ́kọ́ fọ́ọ̀sì kan wọ́n ní àwa táwọn ń bomi yìí wọ́n ní àfi ọlọ́run lẹ̀ àbọ̀ ọlọ́run mọ́ sómi ni ọlọ́run wa tá à ń bọ ni mo wá jáde mo ní omi èyí sí ọlọ́run wa a sì máa ń bọ olódùmarè olódùmarè là á máa ń bọ ṣùgbọ́n gbogbo ẹni tó bá fẹ́ gbìyànjú yálà bóyá akátìfù yìí mo bá nígbàgbọ́ pé tí máa pọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yọ̀ dá mi lóhùn mo wá pe ọlọ́run bẹ́ẹ̀ wá dá mi lóhùn ìgbàgbọ́ wọn ní ọ̀sán bóyá mò ń bọ akí àmì mímọ̀ pé sákì lè mi bọ ọlọ́run mi mò ń pè bí àpẹẹrẹ tó gbìyànjú tí ò ní jẹ̀mọ́ tó kírun ní ilé tó fi ọwà bí òkúta àbí igi tó lòun fi dá ojú ọ̀nà àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ṣẹ̀ jẹ́ bá rí ọ tí mùsùlùmí tó bá rí bẹ́ẹ̀ wọ́n ní foyí kẹlẹ̀ fún igi ó lè ṣe ìkọ́ni pé gbàgbọ́ ti ọlọ́run òun forí kalẹ̀ fún bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni kìnìún náà ti gbàjẹ́ sáwà náà wọ́n wá gbìyànjú sọ̀rọ̀ yẹn tó tí wọ́n sì gbà sọ̀rọ̀ tábà gbọ́rọ̀ yẹn ní bí ẹ ti ń gbé nǹkan mi ò ṣẹlẹ̀ ó sì lè máa jẹ́ sípẹ́ rí odidi ọbẹ̀ dú òun lọ dá nǹkan báyìí lẹ̀ tó pé nǹkan báyìí ṣẹlẹ̀ níta àfẹ́kọ́ ṣẹlẹ̀ báyìí sọ ní tùbílù ní tó iná àwọn tó padà wá gbìyànjú wá ká mi mọ́lé mọ́júmọ́ òní tí mo lè sọ lórí rẹ̀ ní nǹkan bíi aago mẹ́sàn-án sí mẹ́wàá náà. ìgbà tí àwọn àfáà ìgbà tí ọkọ ni wọn pariwo lẹsẹ pariwo ni mú kéde pẹ̀lú ẹyẹ gbà mí o nǹkan báyìí báyìí lọ ní ìpínlẹ̀ kwara wọn ìgbà tí ń lọ ta ló ké sí ta ló sọ fún mo kéde fáwọn ọmọ ìyá mi bẹ́ẹ̀. àwọn àdúgbò kọ o. sẹ́rí ibi tá a wà yẹn ní o ṣàìtì ni àfáà ń bẹ ní ọ́pọ́sìtì ni gẹ́gẹ́ bí ìjọmọlúwàbí ti bẹ nọ́ọ̀sì wa pẹ̀lú àlàáfíà a sọ pé lágbájá lẹ́ni bíi ṣùgbọ́n nígbà tí wọ́n dé amọ̀pọ̀dọ̀ apáyé ni wọ́n dúró sí. tọ́jà sí pé bàbá náà bá wọ́n fẹ́ sọ̀rọ̀ dandan ni ó sì sojú òun náà wà náà ògbà táwọn àwọn èèyàn wa padà dé òun náà fẹ́nu ara ẹ̀ sọ ó lóun jẹ́ kan nínú àwọn tí ń pariwo nígbàtọ̀ pé kọjáde bá bíra kọjáde àwọn parí àwọn ṣèkínní kan ni láwọn ọmọ kéèké kọ́dọ̀ bóyá bí ìta wa ẹni àgbọ̀dọ̀ sọdún ìta wa èyí ọ̀dẹ̀ sàṣà látẹ̀lẹ̀ kó disturb yóò bẹ̀rẹ̀ sàṣà kó lójú yìí tí ẹ sì ń fa iwọ disturb àwọn náà. Ah! a ah, wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wa rí dáadáa two thousand and sixteen tí èmi bá sọ láti wọ́n fẹ́ ṣe ọdún nílùú lọ́rùn yìí báyìí ní tí wọ́n ogun tẹ́ gbé sí i níwájú ilé wa gángan. Ah, a sọ fún ọlọ́pàá ìṣe òkìdá kẹ́ àsọpọlọpàá ah, mọta àwọn àgbẹtàn lọba fẹsẹ àwọn lè polówó ẹyẹ ọlọ́pàá fẹsẹ àsọlátù afẹsẹ ìrẹ̀lẹ̀ kiri báyìí tó pé ní tá a ṣe kò lè